الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين ثم جعل نسله من سلالة من ماء مهين ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد عالمين نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أدوبة كوكوف ولو أبا الحمد لله الله ربي لا أريد سواه هل في الوجود حقيقة إلا هو الله ربي الله ربي لا أريد irú ọ̀rọ̀ yìí náà ni ń tàn kan wípé kí ó máa jáde látorí ahọ́n ẹnìkan kan àwọ̀ ẹ̀dẹ́ ènìyàn. Allahu òun ni àwọn màlẹ́kà ti ń ṣe àwọn ọlọ́run ọba tí wọ́n jùlọ. Allahu Rabbi. Àwọn èèyàn àtàwọn àlùjọ̀nú, àwọn àlàwà ò láwọn kan nínú wa ò gba ọ̀rọ̀ tí à ń sọ yìí. Allahu Rabbi la nuridu siwa. Ìtumọ̀ rẹ̀ náà ni pé Allahu Rabbi, ọlọ́run ọba tó ní mí tó dá mi tó ń pèsè jíjẹ mímu fún mi. La nuridu siwa. Èmi ọ̀tún fẹ́ nǹkan mi máa lẹ́yìn rẹ̀ láti tún nígbẹ̀kẹ̀lé gẹ́gẹ́ bí ọlọ́run tó ṣe àbí tó lè tó ìkápá àti fúnni àbí máa fúnni. láàárín dòsìn wáhùn. mi ò gbọ́ gbà fọ́lọ́run. هل في الوجود حقيقة إلا هو Àwọn wo lóòótọ́ lóòótọ́, ṣé wọ́n náà rò pé nǹkan kan tó lè jẹ ọlọ́run lẹ́yìn ọlọ́run. هل في الوجود حقيقة إلا هو. Láì ṣàbòsí, láì fọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ, gbogbo àwa tá a wà láyé náà mọ̀ wípé ẹnìkan ṣoṣo lẹ́ni tí ń jẹ́ ọlọ́run adúpẹ́ fọ́lọ́wọ̀n bá náà àtọrọ àlékún láàrẹ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn bẹ́lọ́wọ̀n kó bá ṣàlékún yọnú rẹ̀ fún àwọn sàhábá ọkànà kó ṣàlékún àgbọ́yẹ̀ sàtìgbésí ayé rọrùn fọ́wà náà kó dẹ̀ ṣàlékún imani ilé tí ó yẹ kóró kọlọ̀n kó jọ kó onínà ni Ramadan wa tílẹ̀ bá ṣúbà yìí a máa di mẹ́tàlá àbíọ́lọ́ ọba kó jọ kó gba ogbò ìta ti ṣe sẹ́yìn kó jọ kó gba lọ́wọ́ wa o ìta ń ṣe lọ́wọ́ gbá lọ́wọ́ kó ṣe láwọn okùn fọ́ orí eré ayé àti tàlẹ̀kẹ́yàmọ̀ fún wa téèyàn bá ìtí ní nǹkan mí láyé téèyàn bá ti lẹ́sìn ohun gbogbo nìyàn ti níyàn ṣùgbọ́n téèyàn bá lẹ́sìn téèyàn bá ní gbogbo àwọn oríṣiríṣi ń tààrù pà ń tó ń jẹwá lójú láyé yìí èyàn tí ní nǹkan kan ìyẹn ni béèrè ìtọ́wáyé látọ̀dọ̀ àwọn ẹni eré ìṣíwájú Ìgbẹ̀já bèèrè lọ́wọ́ rẹ̀ wípé mọ́dá wajada man faqada Allah. Li kulli shay'in idha faraqtahu 'iwadun. وليس لله إن فارقت من عوض Gbogbo nǹkan ló yá sí pé tí a bá ṣàfẹ́kù ẹ̀ láyé. Lèkòlè ṣe ní ìdá fàárọ̀ kíta fún àìwàdán. Ọlọ́run máa ń sábà ń gbà mí, ó máa ń fúnyàn ní replacement, ń tó máa fi rọ́pò ń tó lọ mọ́ni lọ́wọ́. Ìdá fàárọ̀ kíta fún àìwàdán. Sílẹ̀ lómi ìbá jó wá nílé ọba tó ju ẹwà ló bù sí tó dájú délé lọ́lọ́lọ́ máa ṣe ó dẹ̀ máa sábà níbẹ̀ ń gbà mí fẹ́ lómi. ìdáfà ọkẹjà ó ìwádọ́n. sálọ́mí bá kúrò ń bí iṣẹ́ bóyá wọ́n lé ní àbódédé dánú pòhùn òṣìṣẹ́ yẹn mọ́ ọlọ́run máa ń sábà fi mí rọ́pò fún yàn. lìkúlì ṣe yìnyín ní ìdáfà ọkẹjà ó ìwádọ́n. ọlọ́run lè gbọmọ lọ́wọ́ èèyàn gbà míì kó padà já sí pé ìmí ìtọ́ máa fún ni adùnmọ́ nínú ìyè tó gbà. rọ́kítàhù àìwàdùn. èèyàn kúrò nínú ilé tí ẹ pé ò gbélé mi mọ́ ni mo ti fún ní quick notice balẹ̀ rùmọ́ kò tètè máa lọ. kọ́lọ́dà padà fún tó dáa jùlọ. rọ́kítàhù àìwàdùn. kò ń kan láyé lọ́jọ́ pé tó bá bọ́ mọ́ni lọ́wọ́ ń tọ́lọ̀ fi ń rọ́pò fún ní pọ̀rẹ̀pẹ̀tẹ́ tó dájú tó bọ́lá. Alaysa lillahi in faraqta min iwadin wa laysa lillahi in faraqta min iwadin. Wọ́n tọ́lọ̀ wọn bá ọba tó láyé àtọ̀run bá bọ́ mọ́yàn lọ́wọ́ kò sí nǹkan àmì tí a ti lè fi rọ́pò ẹ̀. ìfàrọ̀ ìtàmì ní ìwádìí ìwàlẹ̀ ìsàlélà ìfàrọ̀ ìtàmì ní ìwádìí. lórí ẹ̀ má jẹ́ kẹ́sìn ẹja bọ́ tí ṣẹ̀sùn ìsìlámù tó wà lọ́wọ́ ẹ̀ dímú dáadáa tó bá ti gbọ́ ọ̀rọ̀ pé ìgbà kan ìpínṣáà ń ṣe kan mọ̀lẹ̀ tó ti ń ṣe láàmù ní tó máa rọ́pò gbogbo tó kò tí a bá ti ń ṣe tẹ́lẹ̀ tí a bá pààyàn tí ẹ̀hẹ́n ò ti bọ́ sójú ọ̀nà báyìí ẹbí ọlọ́run bá kó jọ ọ̀padà sí aburú fi ní ṣe ẹ̀sìn rẹ̀ mọ́ lórí ilẹ̀ ọlọ́máfikàn الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين àwọn àlàyé tọ́lá bá ṣe fún wa nípa bó ń ṣe ṣe dẹ́dà tó ń dẹ̀dà wa dáadáa tó bá ríra rẹ̀ pé bọ́lọ́n ṣe dáwọ̀ ìwé ò dá òòrẹ̀ wà ń ti ẹ̀kùn wẹ́ tó bá fẹ́ tún rẹ̀ dáa wọ́n náà padà rí pé ò ní dá tó bó ṣe rí tẹ́lẹ̀ àdẹ̀fún aláwọn àkàwé ẹni tọ́lọ̀wọ́n bá dá pẹ̀láwọ̀ kan dúdú lọ́lọ́wọ́n bá ṣe ẹ́ tó bá lọ fẹ́ sọ́ra rẹ̀ dé pupa wà ní pọ́ àwọn ibìkan funfun àwọn ibìkan dúdú gbogbo àwárí bala bala ìtọ́lọ̀wọ́n fún ìmẹ̀ àti ẹ látòkè délẹ̀ inú tó yẹ wá tó yẹ oníkàlùkù lọ́lọ́run fi sí kó wá lára tí wọ́n bá ti wá ní wọ́n fẹ́ jágbọ́n sí ò ní jọbó ṣe yẹ kó rí bẹ́ẹ̀rẹ̀ ni gbogbo ń tọ́lọ ń ṣe sí wa lára láyé ó dọ́kùnrin bó ṣe mú kọkùnrin rí nìyẹn ó dá obìnrin bó ṣe mú kóbìnrin rí náà lóbìnrin ṣe rí yìí ìjọ tóbìnrin náà bá ti rẹ́ra rẹ̀ ní ìrípò ń fẹ́ di ọkùnrin tó wá lọ ń ṣàwọn iṣẹ́ abẹ kan tó náà fẹ́ lóṣẹ̀mí ọkùnrin oríkèríkà ara wọn fẹ́ kó dàbí tọkùnrin ẹ̀rẹ́pọ̀ náà padà wá dìdàkúdà. Khalaqa samawati wal arda bil haqqi wa sawwarakum fa hasana suwarakum wa ilayhil masir. Ọlọ́lọ́lọ́ ń dá sánmà sílẹ̀. Khalaqa samawati wal arda bil haqqi. Ọ ń dá méjèèjì pẹ̀lú bọ́n ṣe ń tí kìí ṣe nìkan ló bá wọn ṣe tí ẹ̀pọ̀ ló ń dá lóòótọ́ lóòótọ́ bó ti yẹ kó ní. wọ́n dẹ̀ ti dá sámà sílẹ̀ yẹn pa àwọn fi ṣẹ̀ṣọ́ sínú sámà bó ṣe fa kankan ṣe ẹ̀ṣọ́ sórí ilẹ̀ táwa náà Ọwá náà ń tẹ́wá fi jẹ́ déèyàn náà lórí ìwọ̀sọ̀wárọ̀kùn. Wọ́rọ̀kùn fa áhásánà sọ̀wárọ̀kùn wà ilẹ̀ ìhìnlẹ̀ máa sí. Ọlọ́run wá ti Fa áhásánà sọ̀wárọ̀kùn ó lòun ṣe àwọn èèyàn dáadáa. bá a ṣàtànà sùn àwọn kan. bá a ṣe lọ́wọ́ ta lẹ́sẹ̀ yìí léwúrẹ́ náà ní ọwọ́ ló lẹ́sẹ̀ lọ́bọ náà lọ́wọ́ ló lẹ́sẹ̀ ṣùgbọ́n náà ní káwa máa fi ẹsẹ̀ tí wá rìn ká lè náwọ́ wa sẹ́gbẹ̀ẹ́ wa ká máa fọ́ ṣe oríṣiríṣi nǹkan àwọn ewúrẹ́ àwọn àgùntàn àwọn àgbò àwọn màálù àwọn ẹfọ̀n ògbà àwọn kan tó kù sọ́lọ ń dá

ẹwò kẹtọ́lọ ń ṣe fún wa pẹ̀lú ẹ̀ náà ṣe ìṣàwọn ìṣọ́lọ́ الذي خلقت أموات بعد لك في أي سورة ما شاء ركبك الله بان بير لو يا أيها الإنسان الله نرمدين يتون شبراي ما قرك بربك الكريم وطن قطق ولن صرى لفيت ومومي ولن با ما قرك بربك الكريم wọn ọlọ́run lórí ilẹ̀ wọn ọlọ́run ọlọ́run máa gàrọ́ kàbí rọ́bì kàlìkẹ̀rì kí ni tó ń tiẹ̀ lọ́gbọ́n ọgbọ́n sọ́lọ́ máa gàrọ́ kàbí rọ́bì kàlìkẹ̀rì ọlọ́run kí ló ń gùn ẹ́ tó wọn ọlọ́run kí ló ṣẹlẹ̀ sí rí báyìí bá ń wá kọ́dà látọ̀dọ̀ ẹ̀dẹ́ èèyàn sẹ́ni tí èèyàn jù lọ kò kí ló ń ṣe wọ́mọ̀ iná bí yóò bí sọmọ àbọ́gà sọmọ ṣẹ́ àbáfà sọmọ kí tó bá ti ń mú ìlérí lọ ìbínú dé nìyẹn yóò bá jáwọ́ ìyà ń bọ̀ nìyẹn. Yá ayúlẹ̀lì ìsánù máa gọ́rọ̀ jábí rọ́bí kàlkàrí. Aláà ní kí ló ń ṣe ẹ́ kí ni nǹkan tó jù ẹ́ lójú gan nínú tó jẹ́ láyé tó fi wá rí pẹ́ ni àkọ́kọ́ tó gbọ́dọ̀ ṣìgbéraga Ọlọ́run ọlọ́run tó ń dá ẹ̀, ọ̀lákọ̀ọ̀kà ọba tó dá ẹ̀.

ẹwọ bó ṣe dáwà oríṣiríṣi àwọn àrà ìtútà ń pa bá ṣe rí kókóró lẹ́gbẹ̀ẹ́ fún yìí lẹ́gbẹ̀ẹ́ màálù yìí lẹ́gbẹ̀ẹ́ irin yìí lákàíwá ní agbára ju gbogbo wọn lọ àwádẹ́ ń gbogbo àwọn

pẹ̀lú ẹ̀bọ́lọ́n ṣe pán ilé tó náà fi ayé ìṣúra jì máa jẹ́ ara tí ẹ pé àwòrán tó ń pé dáwà sí lólóhùn dáwà sí kò tún tẹ́lò mí lọ́rùn awalam yara al-insanu anna khalaqnahu min nutfatin fa idha huwa khasimun mubin ọlọ́ni ẹwà awalam yara أكبر الإنسان أنا خلقناه من نطفة tí ọ̀rọ̀ ní pé ibìkan lòun ti ń bọ̀ ibìkan lòun tún padà lọ kòrónú pọ̀ òun jẹ́ nǹkan kan kan tó ṣe ń bọ̀ tó máa tó àtùkò tó òun tó ní jẹ́ nǹkan kan má ọlọ́wọ́ ní aláníṣẹ́ èdè èèyàn ọ̀ràn tí ní pàwà ládáhùn látara nótífà látara àtọ̀ ni Wàídà àbúwà ọ̀fí mọ́ mọ́ bí i. Ọlọ́ni àti àtán látara nǹkan bẹ́ẹ̀, nǹkan lọ́gbọ́lọ́gbọ́ yìí, nǹkan tó lẹ̀ yìí, tó tara bàbá bọ́sára àyà títà àwọn méjèèjì wá pàdé tó wá fọ́ọ̀mù oyún, tó wá ń pè lóyún, tó pè mí lóyún, for years فَإِذَا هُوَ خَصِيمٌ مُّبِينٌ tó dẹ̀ pé ń pàtọ́ fi ń pè wá lóyún àwọn kan náà ọ ń pè wọn lólóyún gbà ẹ̀ náà táwọn ìyá tí wọn ò ní wọn bí sáyé فَإِذَا هُوَ خَصِيمٌ مُّبِينٌ wọ́n tẹ̀ bí àwọn ẹlòmíì sáyé ń gbà náà ìkómọ àwọn míì ti wà nínú ilẹ̀ nísìnyí àwọn míì wà láyé jẹ́ ìwọ́ wá láàfàánà àti ṣì máa bẹ lákàyẹ pé ó ṣe ń ṣẹ̀mí ó wá rí nǹkan kan ṣe jùpò tí wá ń bọ́lọ̀wọ̀n bá rẹ̀ jà wọ́n bọ́rọ̀ bá lánàá ọlọ́run tún wá wà nínú àti wọ́n tún wá lọ ń béèrè lọ́wọ́ ànábí ọlọ́run pé ta ló fẹ́ yí egungun tó ti kẹ fún yìí wọ́n mẹ́gungun lọ síwájú ànábí ọwọ́ lọ́n fi hàn padà dàrí mọ́ yìí hìyà lè zọ̀ ta ló egungun eleyi? mọ́ yóò hìyà lè àìbọ̀ ma wa ní ọ̀rọ̀ mi. mọ́ yóò hìyà lè àìzọ̀ ọmọ ta egungun yìí ta ló fẹ́ tẹ̀mí padà ni wa ẹni mọ́ mìíràn náà fẹ́ kọ́ àwọn ìyàwó àwọn fẹ́ fáwọn ìyàwó mi mọ́ ní àà ah. ìwọ́dẹ̀ bá yá ara rẹ̀ jẹ́bà tún bá lè kí á máa rẹ̀ jẹ́ pẹ̀lú àwọn yẹn wá ń pè mí láti wá ń jọkṣàn ọlọ́run pé àwọn gbọ́rọ̀ ah. bá yẹn gbọ́ mi náà ọlọ́run máa ń jẹ́ kẹ́yìn sórí ibú ẹfẹ́ tó bá ṣù sí ọlọ́màjò orí wa ó dàrú bóyá ọkọ tiẹ̀ ti fẹ́ kọ́ àbóhun ti fẹ́ kọ́ ìyàwó ajẹgbódò ara rẹ̀ ọwà rẹ̀ ní kúnra ọgbàyìn lílà ká ìtẹ́kún wà bí ti kọjá kún gbọ́wà ti sáájé bóyá rí lára rẹ̀ tó nù lára gan ọwà ń jarun pa ọwà sọ́ra rẹ̀ di àgékù ejò tí ara àwà o wórówóró tí ẹ kò màdíṣẹ́ ọlọ́run lọ́wọ́ ìyẹn lára tí àwọn àgbàlagbà náà ní ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ ọlọ́run wájú o وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم kọ́lẹ̀ ẹ̀rọ aláàtà ní ilẹ̀ ọ̀sán ní ilẹ̀ oríwòrò lójú ẹni ẹ́ pè mí pé ìmáàmù ẹbùkún wọn ní káàdì tí bá gbọ́rọ̀ láti ń sọ létí ọmọ ẹ̀ ó dà kó tó rẹ̀ náà ni ẹ ṣe wá sọ̀rọ̀ létí mi o mo fẹ́ kẹ́ gbọ́ ní kí wọ́n sọ bẹ́ẹ̀ mú dáa àwọ̀ ráyè èsì ọ̀rọ̀ ṣùgbọ́n tẹ bá ní ká tún sọ ní ẹgbẹ́ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn ń bà mí lọ́kàn jágbà tí mo gbọ́mù ní kò lè tó bẹ́ẹ̀ ẹ̀fì wọn lẹ̀ àti gbọ́ tó jù bẹ́ẹ̀ lọ nínú lẹ́mẹ̀ yìí ìgbọ́n àwọn tí wọ́n sọ jù tó jù bẹ́ẹ̀ lọ lánàá àwọn dàlé ní ìmí inú wọn wà bí aláìsí àwọn àmì ti padà sọ́dọ̀ ọlọ́run tó ní wọn tọ́lọ̀ bá ní kí wọ́n túbá kí wọ́n tó kú tọ̀ tí wọ́n wá dẹ̀ túbá tó kó rí nǹkan yìí náà ni wọ́n gbéṣẹ́ mi tí wọ́n fi lọ

wọ́n lè yọ̀ṣọ́ yìí náà. sọ fún ọ wípé. alábí àǹṣà àwàlámọ́rọ̀dìn. alábí àǹṣà àwàlámọ́rọ̀ ọba tó ní kí nǹkan yìí máa bẹ nígbà tí ò tiẹ̀ sé gungun ohun tí ò tí kì sé gungun òun ló fọ́ọ̀mù èèyàn tẹ́lẹ̀ tọ́lọ ń lò tó parapọ̀ tó di èèyàn òun ò lágbára sé gungun abẹ́ẹ̀rin tó kúrò lára wa ni tó lọ sọ́dọ̀ àwọn ìyàwó wa méjèèjì ohun tó ṣe ohun tó yẹ pé èèyàn ò lè tẹ́mọ́lẹ̀ kí kó tán báyàn tó ẹsẹ̀ <laughs> bí wọ́n bá tẹ egungun mọ́lẹ̀ kódà ó lè kàn dẹ́mọ ẹsẹ̀ ìkan tí wọ́n bá tẹ̀dọ̀ sí mọ́lẹ̀ kí wọ́n kàn dẹ̀rọra lọ ṣan ẹsẹ̀ ẹni bígbà tí wọ́n tó gì mọ́lẹ̀ ni ṣùgbọ́n tí wọ́n bá tẹ egungun mọ́lẹ̀ ó lè ṣe ní léṣe ilé ìtọ́ bá fọ́ ọ̀gbùtọ́ dánúyàn lára kò ṣe nǹkan kan láàrin èèyàn ṣùgbọ́n tó bá mú egungun tó bá lẹ́mọ́yàn lára kan lẹ́lé ìmúkọ́ tẹ́lé ìmúyàn lójú dígbà tí wọ́n fọ́ bú ògì wọ́n tàbíyàn lójú ní kí wọ́n kàn lọ ṣojú ẹ̀ ní ọmọ aláìfẹ́ ẹ lọ ṣùgbọ́n tó bá mú egungun tó bá lẹ́mọ́yàn lójú ojú lè ti bẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run ni ìtọ́dẹ̀ kò lè máa Ọlọ́run ti sọ fún wọn pé èmi Ọlọ́run tí mo ní kẹjẹ́ èèyàn. Àìmọ́yà àwọn ọ̀rọ̀ míì táwọn kèfèrí gbé wá sí pé àwọn ànábì Ọlọ́run fọ́ra ara wọn tó bá fẹ́ fèsì apá wọn lè máka. Ṣùgbọ́n ti wà lọ́dọ̀ Ọlọ́run, àwọn èsì ọ̀rọ̀ tí ẹgbẹ́ ni tó bá sọ fún kò ní rí nǹkan mìí sọmọdé yìnyẹn gbogbo ẹ̀kọ́dọ̀ ọba tó níwá ọlọ́ni sọ fún ọ pé mi tí mo dá wọn tí mo dá egungun yìí tí mo dá àwọn náà láti pèlẹ̀ mo ní kápá àti tún dá ẹ̀mí padà sí wọn lára tó tún máa pẹ̀lú pé egungun tẹ̀ tó ti wá wà yìí ó rọrùn gan jùbà tí ò sí egungun lọ á ń bèèlè àìṣe mi ọlọ́run bá ní pẹ́ dìde gbogbo yá dẹ̀ dìde Alàbí àṣọ́sànà kúlà ṣe inú kọlà kọrò wà bá dá àkọlùkọlẹ̀ ìsànì ní ọ̀bí. Gbogbo ara wa yìí, ibi kan wà ń bẹ̀, ilé tí a náà fi sọ̀rọ̀ sọ̀rọ̀ jẹ́ mọ̀ wípé ṣe lè wọn kí ilẹ̀ jẹ ara tó, ibi kan wà ń bẹ̀ tí ilẹ̀ ò ní jẹ. Lórí kèríkè ara wa bó ṣe lòun kéèyàn jẹrà mọ́lẹ̀ tó ibi kan wà nínú ara wa eléyìí tí ilẹ̀ ò ní jẹ òun náà níbi tí egungun ẹ̀yìn wa parí sí lẹ́yìn pátápátá níbi ìgégé múrù ń bẹ̀ egungun tọ́lọ̀ bá fi kalẹ̀ síbẹ̀ òun kì í egungun ilẹ̀ ò jẹ́ nítorí máa ṣẹ́kù lára <coughs> títóbi ọlọ́run kábíyèsí ọlọ́run ọba tó mọ̀ ọmọ ń dá wa bó ṣe wùn tó yàwòrán wa bó ṣe wùn tó ṣe wa bó ṣe wùn wọ́n láwẹ̀ déyàn ẹlò ń wá dátàwòrán wá rẹwà jù àwàládà fi bọ̀ aláṣẹ́rí

ẹni tó bá fẹ́ lò gbé ayé ẹranko òun abọ́sí gbangba aṣíhòhà rẹ̀ ẹlẹ̀ àwọn abọ́sí gbangba àbábọ́sí bìkan a máa wọn lájọṣepọ̀ a tún máa wọn fi hàn gbogbo ayé àwọn ń lò gbé ẹranko tọ́lọ́wọ́n bá dáwà dáa jùlọ nìyẹn àwọn ọlọ́wọ́n náà tún jẹ lára tọ́lọ̀ ní ká máa jẹ lọ́tún mú lára tọ́lọ̀ ní ká máa mú tó bá ti wá jẹ tó bá mú tán àwọn náà wá ní jẹyàn gidi bí àwọn tó kù mọ́ torí pé tọ́lọ̀ ní ká máa jẹ ni ká bá lè fi wà ní ìwà èèyàn ká wà bí ẹranko àwọn mutí àwọn àṣẹ báwọn kan ṣe ń jẹ́ láwọn olú wọn àtoríṣiríṣi àwọn láwọn tọ́lọ̀ tí ní ká máa jẹ tọ́bá tí wá jẹ́ àwọn máa hù ẹranko àwọn tó máa jẹ èyàn ẹgbẹ́ wọn àwọn jẹ kọkàn wọn wà lè sódì àwọn dájú wọn ní kò ní sin ṣe ẹranko ló máa ń dájú ẹranko ẹgbẹ́ kì lè kẹran kọkọ mọ́lẹ̀ kókò fàyà kó máa ti ẹ̀tíjú pé à ah, ẹ̀mí ló ń bọ́lá ara ẹran yìí ẹjẹ̀rẹ́ oúnjẹ lọ ní njẹta àwọn àbá bẹ̀rẹ̀ sí jẹ ọdọ́nà ní ká máa jẹ àwọn náà bẹ̀rẹ̀ sí dájú dáa Allahu alladhi ja'ala lakumul arda qararan was وصوركم فأحسن صوركم ورزقكم من الطيبات ذلكم الله ربكم فتبارك الله رب العالمين

àwọn tí ó ń kó bá wa láàgọ́ ara wa méjọ́lè ń tà ń jẹ ń tà mú ni àwọn tó jẹ́ natural food natural food natural drink tó yẹ ká máa mú tọ́pọ̀lọpọ̀ ti pàtì tí ẹ pé kẹ́míkà là ń kó jẹ sínú àwọn nǹkan ẹ ló ń dámẹ́jì sísẹ̀ wa olóń ṣàkóbá fàgọ́ ara wa wa ṣe ń tètè wa ni ara tó gbogbo ثم سواه ونفخ فيه من روحه olóńfà tí ọ̀pọ̀lọpọ̀ fi lágbára má. وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. Pàdé bàbá wa kan lọ́dún kan, bàbá àbí bá mọ bàbá tí mo sọ yìí, bàbá 80, wọ́n dẹ̀ ń gbé báàgì sìmẹ́ǹtì wọ́n dẹ̀ ń gbé báàgì ráìs wọ́n dẹ̀ ń gbé lẹ̀ báyìí ẹlòmíì kò ìdí 50 nísìnyí kò lè dá gbé kẹ́gì 25 litres kẹ́gì omi 25 litres kí ló fà egungun ti kẹfún sínú lọ́jọ́ orí gbogbo ọ̀pọ̀lọpọ̀ tàn bàbá àgbàlagbà ṣe yẹn ní ṣe mú ṣe mú ìrọ̀ bàbá ní sàtìlágbẹ̀ náà ti débí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ mi ò lè ní láti bí déyà mọ́ṣárì a máa mi gúlé gúlé gúlé gúlé gúlé gúlé ní kí ló fa ìjẹkújẹ ìmúkúmu gbò kẹ́míkà lóríṣiríṣi fẹ́ra gbọ́ àwọn ewébẹ̀ tá ń jẹ náà kẹ́míkà ti pọ̀ jù tọ́fi gbìn wọn ìtóhù naturally nígbàtá wà kékeré àkùrọ̀ wà tó bá di àsìkò òjò wọ́n gbìn nǹkan tí gbogbo àwọn oríṣiríṣi ilẹ̀ nínú oko tó bá ti dàsìkò ẹ̀rùn kàkàká máa rí wéjú ẹ̀fọ́ gbúre gbogbo nǹkan kàkàká máa wọn jẹ mọ́ rodo tomato ká máa rí wọn jẹ mọ́ àtúlọ àkùrọ̀ tó fi kan lá etí odò àwọn ibi tí ó jìnà sódò náà ń pè ní àkùrọ̀ àwa lọ kọ àwọn ibi síbẹ̀ kò ṣeé dá lásìkò òjò torí omi máa ti pọ̀ jù

a ń bèèlè àwọn tí wọ́n tún wá lọ mú ẹ̀lẹ́ ẹ̀mà tí wọ́n sọ tí wọ́n tún wá lọ rẹ igbó tí wọ́n tún fi mú tí tán fi mú tí tán fi mú gàrí fi gbó sí ẹwà àwọn yẹ́dẹ̀ ń bá yí ara wọn jẹ́ ọláàrẹ ló ń bàjẹ́ wallahi ọláàrẹ ló ń bàjẹ́ ló bèèrè àwọn onígbù àná tó sì kù láyé lónìí wọn dámọ́ rárá gbogbo àwọn ọmọkúnmù yẹn ó máa máa gbé iṣan iṣan ṣe àwọn iṣẹ́ lódì lódì lódì lódì ní ṣe iṣẹ́ títàn máa bàjẹ́. a ṣe dé lẹ́bù mi sẹ́ pé orí ẹlòmí àpàdà yìí. ọ̀rọ̀dà kọ́kọ́ mi náà sọ ìṣìbá. ọlọ́run ní àwọn tí mo pèsè fún yín kẹ́ máa jẹ́ kẹ́ máa mú àwọn nǹkan dáadáa ni. sẹ́rí gbogbo àwọn drinks oríṣiríṣi oníkálukú náà sáré gbọ́mù yẹn silent killer wọ́n àwọn nǹkan yẹn wọ́n pààyàn díẹ̀díẹ̀ wọ́n pààyàn díẹ̀díẹ̀ gbogbo àwọn diabetes ní kíní kan ní ṣúgá ẹ̀ ti ṣe kíní kan jú gbogbo oríṣiríṣi tẹ́ ń gbọ́ nìsín gbogbo náà dọ̀nà ìdálẹ́yà àti bàbá wa gbogbo àwọn oríṣiríṣi gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwà ń kó jẹ tá ń kó mú nísìn subhanallah àwọn nǹkan yẹn kó bá wa nǹkan dáadáa lọ́lọ́ ní ká máa jẹ tó máa ṣara wa lóore kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tó máa tó fẹ́ lọ síbi pé jìnà sí nǹkan báyìí jìnà nǹkan báyìí wọ́n fúnra rẹ̀ náà tó bá fẹ́ràn rẹ̀ jìnà àwọn tó dù tó dù tó dù tó dù ládùjù kò láǹfààní tó ti fara. ẹ̀kan bá ju kó tún áyì lọ ó dá lo bùkátà kó tún jẹ nǹkan tó ní ṣúgà wá pọ̀ jù kó máa ṣe rẹ̀ léṣe olómájọ́ kó rẹ̀yàn ọlọ́ni máa fọ́ ara yín pàpàánù fọ́ra yín ọ̀tọ̀ ní tó ń jẹ tó ń kó bá gbà rẹ̀ ọ̀tọ̀ tó wà níbi tá ń bá ṣe ń lójú wa àwọn náà máa fóònù títí títí oye áwà tó fún gbogbo fóònù lójúmọ́ àwòsùn ni ó tún fi ń jí báyìí kó tó wò pé sáwọn ọmọ ẹ ti jí fóònù ló tún mú tó wá wo iná bá ṣe ń rọjú mọ́ná iná tí mọ́tò wà ń bẹ̀ iná tí inú ilé wà ń bẹ̀ gboríṣiríṣi àwọn nǹkan yẹn àwọn tó ń kó bá ojú wa nìyẹn. zalikumullahu rabbukum fatabarakallahu rabbul alamin. ṣé pa bàbá wa tàná wọ́n wọ etí ojú wọn ṣe ìrìnà síbẹ̀ kedere tó bá di pápá yẹn wá sọ̀kalẹ̀ dé lẹ́bù kan tó wá fẹ́ kàkán aṣẹ́ wọ́n tẹ̀ ṣíṣe máa rí kà ẹ wá wò gbòrò lónìí àwọn ọmọ under 20 ìgbó ti kún ojú wọn lọ rẹpẹtẹ kí ló ṣẹlẹ̀ mẹ́dẹ̀mẹ́dẹ̀ ni àti gbogbo tó ẹ̀sọ́ sojú yẹn sí. Fọ́nmọ̀sàwọ́gbọ̀ wọn fọ́kọ̀ fi ìhìmì rú fìhì. Gbogbo ẹ̀dẹ̀mẹ́dẹ̀ tí wọ́n ń jẹ yẹn ni àti gbogbo tó ń fojú yẹn ṣe. وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَا تَشْكُرُونَ Ọba ní bọ́ wọ́n ṣe tẹbá jọ bọ́sọ̀bù ń gbà mí àbẹ́jọ́ ní mọ́tò ń gbà mí àbẹ́rẹ̀ ní ilé ń gbà mí ẹ ma gbọ́ àwọn ariwo burúkú burúkú àwọn ẹlòmí tún yẹ hànà débi pé òun nìkan ló wà nínú mọ́tò àtàwọn èèyàn ẹ̀rọ wà nínú mọ́tò gbogbo jìjìjì tó ń pariwo lé rẹ̀ lórí tó ń gbọ́ mísíkì haram tó ń gbọ́ lé rẹ̀ lórí bẹ̀ oníyàrá kejì oníyàrá kẹta onílé kejì onílé kẹta jẹ́ kí ní àdẹ̀ máa dìsọ́bù wọn ọ̀pọ̀lọpọ̀ àmì tí wọ́n pè nílé ìjọsìn lónìí náà ariwo ni ó jù tàwọn ọmọ lónìí lọ ariwo ni ń gbọ̀tẹ́ pàgbákò ẹ̀ ti dọ́dà àwọn àfáà náà ọwọ́ àwọn náà wá kọ́pí àwọn náà sọ́rọ̀ instrumenti tó fi máa pèrò kọkọ náà máa kọ́kọ́ wá náà ṣe instrumenti pariwo ọnụ gbogbo ilé yìí ń bò ó ṣe wá járiwo ó ní lẹ́bùn wa kalẹ̀. ó máa ṣàkóbá fáwọn nǹkan àmì nínú etí lọ́hun kódà ó lè ṣokùnfà kéti jì àwọn BBC interview lédè kan ní ibi ọdún mélòó sẹ́yìn báyìí ẹ̀lẹ́mí àtúnmú ẹ̀pìs àtúnpẹ́ kétra òṣè ibi tí wọ́n ti lọ bá wọn dáná tán ti wá bá wọn sáfún oúnjẹ tán ṣe kíní nínú ọ́ọ̀lù tán wà ibi síkà tó wà báyìí ibẹ̀ ni ariwo síkà ẹ̀ ti jẹ́ sábàbí títí ẹ̀ ọlọ́run etí wọn ò dirí tẹ́lẹ̀ wọn ṣódì ní tó fà nìyẹn ariwo yẹn olówó inú etí ẹ̀ tẹ́lẹ̀ mi ń di díẹ̀ díẹ̀ ni kò tí mọ́ lọ́nà ọlọ́run tó dá wa gbogbo nǹkan wa tó ṣe ló ti fètò sí fún wa ó tún mú ọdún yẹ́ fètò tó lámẹ́dí ó tún wá parọ́ sínú òhètí ẹlọ́gbọ́gbọ́gbọ́gbọ́ ẹlòmí ò ń gbọ́rọ̀ díẹ̀ díẹ̀ mọ́ nísìn ẹlòmí ò gbogbo nǹkan ẹ̀yà ara ẹlòmí ló ti bàjẹ́ gbogbo sítẹ̀mà rẹ̀ ti dámẹ́jì akànṣí wo lójú pé ọ̀dọ́ ni ó ti dógbó ọ̀dọ́ lójú ogbó ní inú lọ́hùn ó ṣe ń ṣe rẹ̀ báyìí torí ẹ̀ta bá ń gẹ́sàrọ̀ yìí ń gbà mí ẹ máa rí pé ọ̀dọ́ ló máa kọ́kọ́ rẹ̀ àwọn àgbàlagbà yá sì dúró ní tepán O ní fẹ́ǹtì mọ́ ẹ̀rù ọkùn ẹ̀dẹ̀ ń balẹ̀ ẹ̀rù ọmọ bà ẹ́ pé hey hey tí n bá lo 20 years sígbà tí mo wà sí bá mo ṣe fẹ́ rí ẹlẹ́mìkẹ̀rẹ̀ rẹ̀ ṣe náà ní ọ ó ti lo rẹ̀ nílòkulò ó ti mú kú mú àwọn ẹnájí kìíní kan oríṣiríṣi nǹkan ló ti lò tó ṣe ń bá àwọn ọlọ́mọ ṣeránù ẹnà obìnrin míì wọ́n ti fẹ́ yọ fún àtẹ̀dọ̀ ẹ̀lé ó ti báyá rẹ̀ jẹ́ ẹlẹ́rẹ̀ ilé ìlẹ́wà fẹ́ gbin bímọ tó bá yàjà ló yọ yọ̀kan báyìí oúnjẹ́ tó máa sọ pé ẹwù ẹ̀rọ gbé jáde torúkò tún sẹ́ǹtì kankan mọ́lá rẹ̀ ó ti gbó jùtùjùtù ẹjá lura wa dáadáa ọlọ́run dá wa dáadáa. ẹ̀rọ kúmù sọ́mọ̀ wàlẹ̀ ọ̀bẹ̀ sọ́ọ̀rọ̀ Allah ni gbogbo oríkẹrí kẹra tó wa yìí tó fi wa àwọn kan wa. Allah ni pẹ̀lú ẹ̀bí gbogbo nǹkan yìí ṣe wúlò tó bó ṣe pọ̀ tó lára bó ṣe jáǹfààní fún wa tó. kọ̀lì ìlàmà tẹ́ṣkúrò. Kí ló máa mú ẹ dúpẹ́? tó lè mú èèyàn dúpẹ́, oníjọ́ tí èèyàn bá rí ẹni tí, níjọ́ tí wọ́n bá rí ẹni tí ò lójú. Wallahi. Tó pàdé tí ò lójú, tó wá gbóhùn ẹ̀ tó mọ̀ ẹ̀ tó wá fẹ́ kí ẹ. Allahu akbar kabira. Tí wọ́n ti wá tó ti lọ náwọ́ sí, onímọ̀ ẹ kò rí ẹ ìwọ́rùpọ̀ ń rí ẹ ni àbíjọ tó bá rí ojìdí géńdé ọmọkùnrin àbí géńdé ọmọbìnrin tó dá ní rí rí báyìí tó wá ń bá sọ̀rọ̀ pé iṣẹ́ ìbèrè yan ni ẹni mọ́ bá wì mọ́ níṣẹ́ lọ́kọ́ <laughs> àfihàn wọn wọ́n wá mọ̀ sọ ìwọ wá ní ìwọ ń lò ń lò kulò ó lè gbọ́ ó lè sọ ó lè rí àbíjọ́ tó bá rẹ̀ lòmí tó ń fìdí wọ́ bóyó ti lẹ́sẹ̀ rí ọlọ́run wá tún gbà á àbíkò tí ẹ̀ ní rí mọ́ ṣe bí òun nìyẹn tó ń wá fìdí wọ́ rìn àbọ́lọ́wọ́ kan tí wọ́n wá ní méjèèjì ọwọ́ tẹ méjì ìsọ́lọ́ fún ẹ̀yìn ọmọ ara tó fi ń dá tó fi ń tẹ àyà obìnrin olóbìnrin tọ́lọ ń bá gba ọwọ́ ẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀ àbúrò pé ní kápá àti gbà ọwọ́ ẹ̀ náà ló fi ń jáde ẹjá bẹ̀rẹ̀ ọlọ́run pẹ̀lú tó ṣe fún wa wàkọ́lù àìzà àbọ̀lálìnà fi àrùbí àìnà làfihàn lẹ́sẹ̀ ìjọdìí بل بلقاء ربهم كافرون àwọn nínú bèèrè tí wọ́n bèèrè lọ́wọ́ ànábí ọlọ́run wọ́n ní àìdà àdọ̀ládìna fìlà ọ̀rọ̀ bí àìdà

bá a ṣe sọ pé ilé ayé rí gbogbo ẹ̀rí rúkúrukú yìí ó sì tẹ́kẹ̀ fèrè lọ́rùn ju ọ̀run lọ <coughs> torí pé òun náà mọ̀ kóhùn òṣìṣẹ́ kankan tó ń fẹ́ lọ dé bá lọ́n Ànábì náà fi sọ̀rọ̀ wọn fún wa sallallahu alaihi wasallam pé ad-dunya sijinu lil mu'min wa jannatu lil kafir Ànábì ní ayé àwọn kèfèrí ti so gbogbo nǹkan gbogbo àrà lọ́fẹ́ dáńbẹ̀ ọ ti bìlì pé àwọn ò níbì kan rọ̀tà àwọn lọ mọ́ ọ̀rọ̀ ọjọ́ kẹyìn ọjọ́ kẹyìn kò ní túmọ̀ sí wọn torí àwọn ìrànṣẹ́ ń bèèrè lọ́wọ́ ànábì ọlọ́pàá ṣé táwọn bá ti kú

ojú àjágán gbogbo tán sọ fún yẹn akọ̀mà rẹ̀ ìtẹ́ ń bá sọ ájẹ̀ máa ká lára pé àjẹ́dà sọ fún ẹ̀ láti máa fi rẹ̀ ní ó sì lè máa tètè ṣojú yín ó sì máa tètè ó sì lè máa mọ̀ wáṣọ wọ́kúwọ̀ tó sì máa ha àna ọmọ ìdẹ̀ ń ṣe mí ó kó tún máa pàdé ìdíbi tẹ́ ẹjọ́ kò sí pé ẹwò mi ẹfọ́ra yín lórí ayé ló ń bàjẹ́ ayé tèmi kọ́ ọlá rẹ̀ ni iná Akọ́lá tó ń sọ fún ànábí ọlọ́run pé àìdà mítìnà wà kú ní àtọrọba. A ní ṣe táwọn bá kú táwọn ti wá di ẹgbẹ̀. Ẹlọ́gbẹ̀ Dálíkà rọ́jì èrò tó lọ fáà ní kò lè kò lè ṣẹlẹ̀. ọdẹ àlìmúlá máa tẹ́wọ̀n kò tó lárúkú mi ní mọ̀mọ̀ wà ń dáná ìdáàbùn ní ṣàfi. aláàníkàná wa gbogbo ẹwà alákọọ́lẹ̀ wa gbogbo tí wọ́n sọ yẹn náà tí wọ́n tún fi ń takò ẹ̀ tó fi ń bẹnu àtẹ́lẹ̀ tó fi ń gbú ẹ tó fi ń kọ̀ndẹ́mù dáwà tó ń ṣe fún wọn owó ti wà nínú ètò lọ́dà ọlọ́run ti wà lákọ́dà wọ́n máa wù wọ́n rí báyìí alámúyà tí kùn nàdé wọ́n padà wọ́n máa fẹ́ ní ara wọn sọ pé kọ́ọ̀lù bàlá kọ̀díjá ànànàdé wọ́n bọ̀ wá sọ lálẹ́kẹ̀ẹ́mọ̀ ṣùgbọ́n ọ̀nánìkò sọ́lọ́run akọ̀dé pọ̀ ní kò ṣe padà wá tó ṣe mọ́ ní. wàkọ́lù àìzà bọ́lá nínú bí àrùbí àìnà láti ọ̀lẹ́kẹ̀ ìjọdí ìdẹ̀mbẹ̀lẹ́hùn bílẹ̀ kan ìrọ̀bìhìn káfírún قل يتوفاكم ó sì sọ fún wọn sọ fún àwọn kèfèrí sọ fún àwọn alágídí sọ fún àwọn aláìmoore sọ fún àwọn ẹlẹ́mìí dọ̀tí. olè àtàwọn afáàkùn mọ́lákùnrin máa ń tilẹ̀ bí ìwò kílà bí kan. sọ fún wọn pé yẹtọ̀wọ̀ fáàkùn mọ́lákùnrin lẹ́bí ó kílà màlẹ́kà ti ń pani tá tó wọn lọ́wọ́ bá gbéṣẹ́ máa lọ gbẹ̀mí wá tó ń gbélé lọ́wọ́ mọ́lákùlù mọ́tí lọ́lọ́ ń pè òkú pé ní àzàrá ìlú àfá tó bá pé àlẹ́kà tí ń gbẹ̀mí tó bá pé ní àzàrá ìlú àmọ́ bí tó ti rí tí ọ̀ alkùránì látòkè délẹ̀ kò síbi tọ́lọ́ ti pé mọ́lákùlù àwọn arìbí tó ti ààrí nínú ayà alkùrá nìkan ààrí nínú hadith kan tó ti wá pé àzàrá inú kò sí so definitely àwọn ọmọbí táwọn níjára bí ibi tán ti rí lèyàn àwọn ni wọ́n mú fúnra ara wọn tó rán máa ń kọ́ sínú khatimi tọba ti ya hátìmí yóò ní gúnmẹ́rin báyìí akọ wọ́n kọ jìbìrìlù níká ìlú ìsọ̀rọ̀bìlù akọ àzàrá ìlú àwọn ọmọ bóyá wá dá màlẹ́kà kan lọ́dọ̀ ti tiwọn lọ́tọ̀ tó wá fáwọn ilórúkọ kọ́dà méṣù ṣe jẹ́ ìhànà tó ọlọ́run torúkọ ẹ̀ fún wa ọlọ́run torú orúkọ tẹ́ ṣùgbọ́n orúkọ mọ́lákùnlé mọ́ọ̀tì ọlọ́run fi pamọ́ kò sọ fún wa ìsáàdára Allah subhanahu mọ́ kọ́ra mikaeli gọ́tọ́rọ ń dárúkọ ẹ̀rí táwọn èèyàn tún máa ń sa iṣẹ́ lórúkọ mikaeli tó jọba fẹ́ rọ̀ tó ti pé gbogbo tó ń sàyìn rọ ni wọ́n pa ò àsàsí òran mikaela ò àsàsí òran malẹ́ka ò ọlọ́pàá kan dẹ̀ lè mú wọn ò ọkọjá ní tí rọ́sẹ̀ ti ń dá <laughs>

ọlọ́wọ́ ni ó ń bọ̀ wá pàyí ó máa mú kúrò láyé ọmọlára bí kó ni ọ̀rọ̀ àwọn kíní kan tí wọ́n máa ń ṣe ńgbà náà a máa ń ṣe àwọn kíní kan wọ́n máa ń pè ní gbékúdè gbékúdè nkọ̀kọ́ wà tó máa gbé ikú ikú ìdíje ikú nkankan lè gbé ikú dè kò tí sí nǹkan náà ah ètò òrùn kó fẹ́ gbékúdé yóò máa gbékúdé ni ọ̀ torí pé gbàtà rẹ̀ yẹn bá dojú ẹ̀ ìwọ fúnra rẹ̀ wà á bèèrè pé ìgbéyàwó tó súnmọ́ tóró ti ṣẹlẹ̀ rí from experience allah Azim from experience bàbá kan nínú àwọn èèyàn wa tí wọ́n súnmọ́ mi pẹ́kípẹ́kí ọlọ́run mọ́ríṣiríṣi àwọn kan tí wọ́n lò sára kódà àwọn òkà kan wà lọ́wọ́ wọn kò ṣe yọ mọ́ àfi bá fẹ́ gé ka wọn ọwọ́ ti jẹ̀bù ìkawọ́ ìka ẹsẹ̀ àwọn ilẹ̀ ti àwọn tó máa ti dúró ní ẹ̀bá dé èṣìyàn nílé pa wọ́n má darí kan wá gbogbo ẹ̀ gbogbo ẹ̀ mọ́ra wọn àgbáwá dé ọjọ́ ọkú ti wá súnmá gbogbo ohun tí wọ́n ṣe sára táwọn ọ̀rọ̀ pé gbékú dè ní tágbà tí wá dé bá lára wọn torípọ́lọ́ lẹ́nu wọ́n fẹ́ gùn ọlọ́wọ̀n wájẹ́ kan lálàáfíà wọ́n wá bẹ̀rẹ̀ sí sọ wọ́nranwọ̀nran wọ́n ara wọn wá lílẹ̀ ó ṣe kú bí ijọ́ mélòó tẹ́mi wọ́n fẹ́ bọ́ ara wọn lílẹ̀ mọ́ wallahi alazim ara bàbá tí mọ̀ sọ ìgbà tí ẹni tó jẹ́ ní wọn tó súnmọ́ dáadáa tó jẹ́yàn mi tó wá ṣàrẹ̀ gbà ah, àwọn tí tó ń ṣe wọ́n yìí kò ń ṣọ̀rọ̀ sútù nǹkankan ah, ní àbádé pẹ̀lú tọ́mọ̀dá mọ́ rí wọn pé ìrírí yẹn lásán gan ẹjọ́ pé àwọn ilé ti ọtí bíṣù múlẹ̀ gbogbo ọwọ́ wọn káwọ́ báyà ti tò ká sí ìpẹsẹ̀ ìsoríṣiríṣi nǹkan mọ́ra ètò ṣe já mùkà àwọn ayat sálìbì ṣebítọ́lù síhìrò ara wọn àti bá wọn kan ẹjẹ́ ọ̀kàtọ́ ọmọ ṣàrọ̀ aláàtúnṣe gbẹ̀ ajé àtúnṣe já wọ́n bẹ̀rẹ̀ ti ṣe rókíà láti fi bá wọn kan ẹjẹ́ ń ká kódà pé kì í ṣe pé àárẹ̀ kankan ṣe wọn ara ló ní wọn ikú ti súnmọ́ ṣùgbọ́n àwọn kan tí wọ́n lè dè mọ́ra yẹn kò lè dákú dúró ó ti wá ń fara ní wọn àti kí gbogbo pàǹtí ìbàjẹ́ nígbàtà parí gbogbo àtikárò ta ṣe gbogbo ayé alukùránì gbogbo ẹ̀ ṣíná máa ń ṣe wọ́n àwọn ọ̀nà tó máa ń wúrú wúrú ìbí náà rí ilé yẹn lọ́dún náà ìmọ̀ ló jẹ́ ẹ̀kọ́ ló máa ṣẹlẹ̀ sẹ́lẹ̀mí tó máa bẹ̀rẹ̀ sí kà àwọn gbogbo oríṣiríṣi tó ti ṣe sẹ́yìn ti pẹ́ ní kí ni ẹ tó wálẹ̀ lára wọn ọkàlẹ̀ wá wà lójú kan bíjọ́ kìjà bíjọ́ kìrì lẹ́yìn ẹ̀ kánà àwọn tó jẹ́ ọmọ sí wọn àwọn ọlọ́lẹ̀ rántí ìjọ tó fi ṣẹlẹ̀ bóyá jọ́ kìjì sẹ́ra wọn bí nǹkan àbíjọ́ kẹta ṣùgbọ́n títí tí wọ́n dẹ̀ fi padà jáde láyé ẹ mọ̀kọ́ dìmọ̀ fìrìfìrí pékú tí ń bọ̀ ní ìrà ẹ́ fi pọ̀ tó yẹn gbogbo nǹkan ẹ̀ lè dákú dúró kọ́dà tá bá láǹfààní àti ṣe nǹkan tá ṣe sán lára ẹ náà mú tó máa ṣẹlẹ̀ kọjá yí pé ara ma ní wọ́n tó fi máa kú yẹn náà ni táwọn gbogbo nǹkan kí nǹkan tí wọ́n náà tójúbọ̀ káàkiri níwọ́ tó ń tójúbọ̀ nǹkan kiri gbogbo oríṣiríṣi ìmìkúmi táwọn èèyàn kiri àwọn èèyàn mì àdó àwọn èèyàn mì oríṣiríṣi nǹkan gbogbo tó ń gbẹ́mì gbogbo tó ń toríbọ̀ gbogbo tó ń fa hánlá gbogbo oríṣiríṣi tó ń sàsára yìí ọkàn fìyà jẹrẹ ni ó sún ọjọ́ ẹkún síwájú ni tó bá jẹ́ ìrìnàfáàkùn màlàkúlẹ̀mọ́ òjìlẹ́bí wò kí lábẹ́kùn aláàbánímọ́lákùlẹ̀mọ́ ti tó ń fi ní kó wà pẹ̀lú ní kálukú ó ń bọ̀ wá gbẹ̀mí kó wà o Ọmọ ilá rabbikum Tó bá kùsùbí tá ń lọ kùsùbí kankan ta fẹ́ ẹ́ndì ayé wa sí jọ̀dọ̀ ọlọ́run bá wa lọ walau tara idhil mujrimuna nakisu ru'usihim 'inda rabbihim ẹ̀bẹ̀ ọlọ́run bá kójọ kó máa rẹ̀ Muhammad صلى الله عليه وسلم ألو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم bari àwọn ọ̀daràn àwọn aláìgbọ́nràn táà ń ṣe wà tó fún láyé tí wọ́n ń ṣagídí tí wọ́n tún gbèkó rira sẹ́mí ẹlòmí àtún ní báyìí inú rẹ̀ àtún ṣù kò tún sì wà láyé ẹlòmí àwọ ní báyìí bí kákú ọgbọ̀n ànábí ọlọ́run bẹ́ẹ̀ kọ́dà wọ́n ti ẹ̀pa nínú wọn wọ́n jùkù lẹ́lòmí nínú wọn wọ́n jẹ́ oríṣiríṣi nǹkan lẹ́lòmí lára nínú wọn kò sí tán àṣà ìṣe fún ànábí ọlọ́run látara ìkórìíra kò sí táwọn ènìyàn ṣe fún wọn dùgbọ́n sòdùdù ọ̀rọ̀ ọlọ́run fún wọn lọ tó bá táwọn ara wọn náà fi sọ pàtàkì túlù náà rọ́jìlá yẹkú lárọ́ bí ọlọ́ ẹfẹ́ pààyàn ẹfẹ́ pa arákùnrin torí pọ́n sọ pọ́lọ́run lọ́lọ́run oníkẹyẹ sí tọ́lọ́run dáa mọ́ ṣètò oníta ìfẹ́ pa náà nìyẹn

tó náà ti mọ̀ pé òun ti dáràn ti wọ́ kò ní lè wò kì mọ́ a máa sọ pé hey gbọ́rọ̀ sókè look the camera look at the camera look at Allah Akbar Wọ́n ah, bọ́lọ́ ṣe jíwe tàrí kí á mọ̀ náà. Wọ́n láó tààrọ ibi ni mo jẹ́ bí mú nànà kí zúrò sí him ìdárọ̀ bí him. Ẹlẹ́mí a máa fa bojú, a máa fa ṣọ bojú, bẹ́yà gbàtọ́ ka mọ́ tẹ́lẹ̀ pọ̀lọ́kọ́ ọlọ́kọ́.

títa ibá wá ń ká ẹ̀kọ́ yẹ kó bẹ̀rẹ̀ lẹ́rù mọ́ ayé lọ́pọ̀lọpọ̀ bẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rù ọ̀run àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ń tíjú ọ̀pọ̀lọpọ̀ tíjú ọlọ́run tó bá tíjú ọlọ́run ni ó ní lọ sí mọ́sáfẹ́ tó lọ kan wá ká ẹ mọ́bẹ̀ lójijì àtàṣírí ni àwọn kan lọ́wọ́ mú pàṣẹ ẹlẹ̀ fún ọkùnrin pé a ah. ó lè ṣe ọdẹ̀ mí pé lágbájá níyàwó ẹ tẹ́fẹ́ ṣe kí ní bí yìí ní àgbọ́lá búkọ̀lá àgbójọ́ yẹn gangan ni àsọ̀kọ́ wà ń bí báyìí báyìí báyìí báyìí ní ìsìn ọba lọ́ka mọ́bẹ̀ lóòtọ́ ah. kí ń ṣe ọ̀rọ̀ eré orí ìtàgé o ohun tó ṣẹlẹ̀ ah, àṣekágbá inna lillahi wa inna ilayhi raji'un ayé ìmẹ́ àti ọlọ́májẹ́ kú bàjẹ́ o walau tara idhil mujrimuna nakisu ru'usihim 'inda rabbihim ọlọ́ni bá wọn ọ̀daràn táyé bẹ̀ ṣe rí wọn tí wọ́n sọ orí kodò ńgbà bá ń bà wọn tọwọ́ pálábà wọn bá ń pè olè ló jà ní ìdá ló ṣe ni ìwàbàjá kan ló hù ní ọwọ́ wà bá láyé tó yẹ pé ńgbà táwọn yẹn bá wá dájú gbogbo nífẹ̀ẹ́ kan rí wọn a máa kárìbọ̀ tọ́ báyìí a máa ṣe báyìí a máa fún nǹkan bójú a máa torí kodò a máa fọ́ bojú ọlọ́run àwọn máa mọ́ ǹbọ̀ àwọn aṣọ pé àrọ́bà ah, náà ọlọ́run ọba ọlọ́run jọ ẹ̀bọ̀bọ̀dà pé kí gọ́ọ̀mẹ́ntì kan foríjì hun kí ló fẹ́ kí ṣe fẹ́ ní ìsìn kí ló fẹ́ kọ́ mọ̀ ṣe fẹ́ wọ́n fẹ́ kọ́ foríjì hun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ oṣèṣù <laughs> bọ́ ṣe ń ṣe yẹn náà ni ọlọ́run ní bọ́ ṣe máa ṣe lọ́rùn rí àbàdà rọ́bàná àbẹ̀kọ́rùnà wàzẹ̀mìrìnà fàrọ̀jìrìnà na àmàlẹ̀ sọ́ọ̀lẹ̀ hàní iná mọ́kínú a ní ọlọ́run jọ fojú àánú wa ṣàánú wa fàrọ̀jìrìnà náà àmàlẹ̀ sọ́ọ̀lẹ̀ dáwà padà sáyé ká lọ ṣe dáadáa

kòókò jàájò ah, ọlọ́mà fi kàn wá o ọ̀bàdá bíbọ̀rìnà wàsàmìrìnà àfàrúdìrìnà náàmàlì sọ́ọ̀lẹ̀ hànínà mọ́kínú Mọ́mọ́ wá sọ fọ́lọ̀ ń pè fàrìjìrìnà náàmàlì sọ́ọ̀lẹ̀ ha, ọlọ́n dáwà padà sáyé afẹ́ lọ sí dáadáa. Iná mọ́kínú ó ti wá dá báyìí ẹwọ àdúrà táwọn bàbá ti ń ṣe láti tipẹ́tipẹ́ pé ọlọ́run má ṣe wá ní adọ́run mòótọ́ òun yìí ẹ̀kọ́ sí àtẹni tó gbà àtẹni tí ò gbọ́ tàbá dọ̀wù oníkàlùkù àrírí sọ. Rabbul ibadi Àwọn tó dá oníkàlùkù wá sún oníkàlùkù lẹ́sàn tó bá yìí o. Ọkùnrin ìbáàdì yóò fi. Gbogbo ara tó bá wùn ẹ́ tí wọ́n náà ń dá lórí ilẹ̀ tó bá jẹ́ dáadáa ní sáà máa dà ní tó. Ọkùnrin ṣe àṣedànú. Tó bá dẹ̀ jẹ́ dàkejì ní tètè jáwọ́ torí pé kí ni. fi. Tó bá jẹ́ ìtí òdá náà ló ń ṣe. Ìṣẹ́rù bá jẹ́rẹ ní wà gbẹ̀sán o. ìṣẹ̀rìṣẹ̀rọ̀ wà bí ìṣẹ̀sá ní ìṣẹ̀sá náà. tó bá jẹ́ làkejì náà ni wà gbẹ̀sán o tẹba ń gbọ́ tíyàn bá ti lè lánú ṣàdé àpé kọ́lọ̀n kó sọmí lẹ́sùn pẹ̀lú iṣẹ́wọ́ mi à kọ́lọ̀n fi ṣẹwọ́ mi dámi lẹ́jọ́ tí ọkùn ọba ti balẹ̀ láti sọ bẹ́ẹ̀ táwọn yẹn bá ti sọ pé ọlọ́run á sọ yín lẹ́sùn tó kọ́lọ̀n àti ìfẹ́ ẹ̀sùn rí fún owó lè ṣàmí ó yẹ kó lè sàmí torí pé ọ̀nà ti gbọ́dọ̀ mọ̀ pé dáadáa ló ṣe tẹ́rù bá ti ń pé àti sàmí pé kọ́lọ̀ á sún ẹlẹ́sàn táyẹ̀ bá ti ń yà sàmí tètè máa wò pé àwọn tí mo ṣe ọlọ́run gbọ́dọ̀ sọ mí lẹ́sàn ilé tó bá sọ mí lẹ́sàn hùn wá jẹ́ torí àbẹ̀ ọlọ́run àti ní àtẹ̀yìn náà gbogbo mítà kò sí ọlọ́run jọ foríjì wá o tún wá ṣe o ẹ̀sàn tó máa àwọn ẹ̀ṣẹ̀ àṣìṣe àmọ́mọ̀ ṣe àti gbogbo tí ò dá tó lè mú wa lọ padà wá lọ pàdé ẹ̀san bí ẹ̀san ọ̀yà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run àfẹ́rú ẹ̀ tètè tún wa ṣe ká tó kú tún wa ṣe kó tó di pé wọ́lọ́run ọba má bínú sí wa ọlọ́run tún wa ṣe kó tó gbẹ̀mí wa já

وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته